وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة فهي في النار نعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله الجنة وما قرب إليها من قول أو عمل فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọlọ́run bá tí adúpẹ́ fún náà ni ẹnìkan ṣoṣo tó níwá àti gbogbo ń ta ọ̀nà lẹ́nìkan ṣoṣo tí gbogbo ayé náà máa ń ronú kàn tónúkàlùkù náà máa ń ní ọlọ́nkó máa wá ṣàánú wa báyìí o ẹnìkan ṣoṣo tí gbogbo èèyàn máa ń ní àtọ̀ ó yọ ọlọ́run ẹnìkan ṣoṣo tí gbogbo èèyàn máa ń ní ìjọ torí tọlọ́run ẹnìkan ṣoṣo táà ń fáàsì náà ni ọlọ́run á dáa ọlọ́run aṣáánú ẹ̀ ọlọ́run asán ẹlẹ́sàn ẹnì kan ṣe tí gbogbo wa ń rí fáàsì yẹn náà ti mọ̀ọ́mọ̀ ó ti ṣe léyìí parí lórí ahọ́n wa sínú ọkàn wa léyìí tí gbogbo wa pátáláyé tọ́wọ́ náà máa máa darí ọkàn padà síbi tó jẹ́ ìpìlẹ̀ òdodo yìí àwọn eléyìí tí wọ́n padà wá gbórí wọlé láwọn àkókò kan ní láwọn àkókò láwọn ọdún kan tó ti pẹ́ rẹpẹtẹ nígbàtí àwọn òròrí kan sáwọ ní ọpọlọ àwọn ìdí ènìyàn kan láàrin wa tí ṣètọ́ ní kúrò rí ìdí láti pé kí wọ́n máa gbé lára àwọn ẹ̀tọ́ ọlọ́run fọ́kàn àbí fún àwọn kankan nínú tọ́lọ́run ọba wa dá subhanahu wa ta'ala. tọ́lọ́wọ́n bá tó dẹ̀jẹ́ ká mọ̀ wípé gbogbo nǹkan míì tó bá tó ti yàtọ̀ tó wọn ọlọ́run tí wọ́n tún pè lọ́lọ́run kátìtì ya mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wípé ètè ṣẹ̀tọ́ọ̀nì lélẹ́ yìí o ò ti dé láti wá da ẹ̀sìn rú mọ́yín lójú ti dé láti wá tún pè nǹkan míì lọ́nà fún yín láti lè sọ yín di ọmọ náà kó máa jó nìkan ló máa dáwà nínú náà jọ gbọdọ̀ àkàyà máa wà tó gbogbo àṣírí ti tú fáwà àwádà ti gbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ náà wípé gbogbo àwọn oríṣiríṣi àwòrán yíyọ ń ké wọ́n tún kún kankan míì tí wọ́n tún pè ní ìlànà ẹ̀sìn ìtẹ́yàn ṣe fọ́lọ́run tó dá ayé àtọ̀run àwọn gbọ́dọ̀ nígbàgbọ́ nínú àwòrán yẹn ó ti lèun kí nǹkan náà rẹwà tó ó ti lèun kí owó pọ̀ ń bẹ̀ tó ó ti lèun kí èrò pọ̀ ń bẹ̀ tó ó tilẹ̀ hùn tí àwọn tí wọ́n gbérù nǹkan náà kalẹ̀ dá láhán tó kí wọ́n mọ̀wé tó kí wọ́n jọ́jọ̀gbọ́n tó ó tilẹ̀ hùn kí ó fi àwọn èèyàn bẹ́ẹ̀ wà connected tó nínú ayé àgbọ̀dọ̀ gbà pé nǹkan míì tó lè jẹ́ ẹ̀sìn ọlọ́run lórí ilẹ̀ yàtọ̀ sí ìtọ́lọ́run pèlè ẹ̀sìn rẹ̀ tó fi náà wà náà bẹ̀rẹ̀ sáyé sọtẹ́rì díẹ̀ yà alhamdulillah alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah àwa máa dúpẹ́ fọ́lọ́run ọmọ tún tán pẹ́ wá dà ò lórí pósà ni wọ́n fi wá mọ̀nà yìí tí ò bá ṣe lè yìí fún wa èwo là bá máa ṣe kò sí tàbí ṣùgbọ́n pé ìkan nínú táwọn tó kù náà ṣe láyé làwọn náà bá máa ṣe ṣùgbọ́n alhamdulilayi adúpẹ́ fún ọlọ́run ọba náà àwa ń bẹ ọlọ́run kó jọ kó túbọ̀ gba ilé ìta ń ṣe yìí kó gba lẹ́sìn lọ́wọ́ wa o àwa mọ̀ pẹ́ ni ṣùgbọ́n yà máa ṣe nǹkan àmì tó lè mú kọ́lọ̀ ń dalú ẹrú bẹ́ẹ̀ láyà padà pé ńgbà tí mo ní kó kírun tí mo ní kó gbà rẹ̀ kí ló tún mú ẹkọ tó tó wá lọ ṣe lè pẹ̀lú ẹ̀ ọlọ́njọ́ ń tó fi máa dálù wá láyà pé ń tó ní ká ṣe àtúnṣe fi o wá túbọ̀ fi ẹ̀sìn náà rọ̀ wá lọ́rùn dáadáa tún wá túbọ̀ fi yé wa dáadáa má jẹ́ kí ẹ̀mí wá pín yẹlẹyẹlẹ tó ẹ̀sìn rẹ̀ tó lóun ṣe ti dàrú nìyẹn kò ní ládà kan wá lọ́dọ̀ ọlọ́run tó ti fẹ́ gbà bẹ ọlọ́run bá kó jọ kó mọ́ ṣàtúbọ̀ fẹsẹ̀ wa ní ilẹ̀ lórí òdodo náà bẹ́ẹ̀ náà là àlékún ọlá ọlọ́run fún aṣíwájú wa ọ̀gá wa àwa sallallahu alaihi wasallam àwọn bẹ ọlọ́run àlékún rẹ̀ kó fún àwọn aṣíwájú ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ń jẹ́ àwọn tí wọ́n gbà nígbà tí ojú ogun le rójú ogun ojú ẹ̀wà lè mọ́ báyìí nìsìn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ti padà wá bá rọ̀rù dé kódà òfin ìlú òfin orílẹ̀-èdè gan pàápàá kò fàyè bá kẹta púpọ̀ mọ́ yóò gbọ́dọ̀ ṣẹ̀sìn kan pàápàá jùlọ tọmọ bá tẹ̀ tó ti dàgbà tó àwọn èjì kan kò sófin ìlú kan eléyìí tó ní èèyàn ní freedom of religion nígbà tí àwọn ará bíta ń sọ àwọn sàhábà yìí bọ́mọ̀ kan bá lóun fẹ́ ṣe ìsìlámù nígbà náà tí bàbá rẹ̀ dẹ̀ jẹ́ ẹni tí ń ṣe nǹkan míì tí yàtọ̀ sí tọ́lọ́hun ṣètọ́ ní dúró tì wọ́n ni wọ́n á fojú ọmọ náà hàn máa bo wọ́n á dà láàmú wọ́n á jẹ́ níyà wọ́n fara ní kó tó wá olùrànlọ́wọ́ àwọn kankan nínú àpòhábà tọ́lọ́ kẹ́yìn náà ni àwọn náà ni kí ni ẹ máa wọ̀ lọ́rùn àbí Abubakar bí Umar bí Usman ana ma ń dúró radiyallahu ta'ala anhum ana ma ń dúró tángbà náà pé ìyàwó ló ń jẹ ni yìí ṣówó ló ń bùkátà sí ṣó ń jẹ ni ó yá bẹ̀rẹ̀ tí Abubakar ṣe radiyallahu ta'ala anhu nígbàtí tí yàwó ń jẹ lọ́dọ̀ tàbádà ń sọ̀rọ̀ nípa oòrùn lọ́dọ̀ wa ń bí lẹ́gbẹ̀ẹ́ oòrùn ilé tó ń ràn láwọn ilẹ̀ lárúbáwá ó jìnà síra wọn oòrùn tó le gán ní tí wọ́n wá nà á wá yí ojú ẹ̀ sókè wọ́n wá dé lọ́wọ́ dé lẹ́sẹ̀ Abubakar ló lọ ra Bilalu kalẹ̀ ẹ̀dọ̀gá rẹ̀ níbi tó ti fìyà jẹ́ bá ṣe nà á lè Bilalu ṣe áhàdẹ̀

alákọ̀ọ́dá ara rẹ̀ náà tẹ́lẹ̀ kòkó wúlò náà tó bá fẹ́ ra kúnkún ra kó máa gbé lọ torípò ti gbà fúláàmù ni ò ṣe wúlò mọ́ yẹn lọ́dọ̀ tiẹ̀ làbúbákìrì fi Bilal radiyallahu ta'ala anhuma gbogbo ra àwọn eléyìí kò tún tí wọ́n lẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ wájú káfàdó àránṣẹ́ sí wọn lọ àsìkò tí wọ́n yẹn lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náwáṣẹ́ Islam lónìí àwọn ọmọ bàbá onífá ọgọ́rọ̀ wọn náà ti wá ń lọ àwọn ilé kéwú táà bàbá wọn tẹ̀ ń wọ́n náà pé ah, ibi tó lòun fẹ́ gbà nìyẹn ìmọ̀yí àwọn ọmọ ìyá olóríṣà táwọn náà ti ń lọ sílé kéwú tó ti ń wà hijab àwọn ìyá wọn padà ju ọ́lẹ̀ pìtọ̀ ibi tó lòun fẹ́ gbà nìyẹn torí pé tí wàhálà yẹn bá pọ̀ jù àwọn òbí yẹn á tún jẹ̀bi lọ́dọ̀ ìjọba sọ̀rọ̀tà wà wà lójú ọ̀nà rere torí ẹ̀ láti gbọ́dọ̀ kún fàájú àyíkú tọ̀ gbogbo àwọn ọmọ wa ọlọ́njọ́ májọ ń ṣe tí wọ́n lọ́tọ̀ o ti wọ́ ọlọ́run ọba àti tòjíṣẹ́ rẹ̀ tó rán náà ní kò jẹ́ kí wọ́n ṣe o kọ́dà kí wọ́n tún ṣe dáa ju báwa ṣe ń ṣe lọ wọ́n tún ṣe dáa ju báwa ṣe ń ṣe yìí lọ ó kú ẹ̀ lárúkalẹ̀ fún wọn rọ́pọ̀lọpọ̀ wákàtó gbọ́ ìsìlámù yìí ètò súnmọ́ ni pé ọ̀gọ̀rọ̀ abájíjókòó yìí bóyá la fi lè fẹ́ rí nínú wa ẹni tí ò ti lílọ́mọ ogún ọdún kó tó bẹ̀rẹ̀ sí mọ táǹpé lágbọ́yé ṣòkòtò ibi tó yẹ kó dé gọ̀ọ̀rọ̀ wa láti ṣe ìbáàlù dànù sẹ́yìn omi ṣòkòtò gbálẹ̀ lọ gọ̀ọ̀rọ̀ ló ti bórúgbọ̀n dànù sẹ́yìn kì í ṣe tó ẹ̀ṣẹ̀ ẹ̀hù nígbọ̀n ní kálukú ìlọ́pọ̀lọpọ̀ táwọn náà ní tó bẹ̀rẹ̀ sí dá sí ó ti kọ́kọ́ bó àwọn kan dànù kó tó di pé wá gbàgbọ́ yẹ pé àṣẹ̀ṣẹ̀ ńlá ni kí àwọn abórùngbọ̀n àṣẹ̀ṣẹ̀ ńlá ni kí ṣòkòtò kọjá kókó sẹ̀ gbogbo ọmọ wa táà wá ń bí nìsí àti ń dúpẹ́ fọ́lọ́hun àwọn tí ń ṣoríire jù wá lọ wọ́n tó a ń bí wọn sínú ẹ̀ ní fi ń yé wọn àwọn òsí nínú ẹ̀ta máa máa sọ fún ah, tún bá ń gbé ààrùdùbílẹ̀ mìírànlẹ̀ kọ́lá táwọn bá rí wa pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ sínú gbọ́n tí wá ní ìsìn nírú bọ́lọ̀ ṣe bá kí àwọn ọmọ náà oníkan ti máa challenge wa pé ah, mo kíyèsí kankan Ni ẹ fi máa mọ̀ pé òun ti ṣoríire kọ́lọ̀ kó máa fi orí ibú ó máa fi ṣàǹkó fún wa o kíra wa káàbọ̀ ní ojúmọ́ tòní sínú síra wa yìí lẹ́ẹ̀kan sí ẹ̀wọ́n náà ni sharh usul sunnah ibi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ ilé ní ọ̀sẹ̀ tí ó kọjá wọn náà ni tó ní ṣe pẹ̀lú khalqul Qur'ani tààfin hàn sí wa tààfin rìnlẹ̀ fún wa pé alkùránù ọ̀rọ̀ ọlọ́run kìí ṣe ohun tí ọlọ́run ọba dá bí kìí ṣe wípé ọ̀kan lára ń tí ọlọ́run ọba tá a lè pè ní ìròyìn rẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run ọba ni ilé tó dẹ̀ pé wọ̀ ni kí wọ́n máa ní àjẹ́ ọkàn wípé màkúlùkù ni àgbọ̀dọ̀ lájẹ́ ọkàn pé tọ́lọ́run ọba ṣùgbọ́n gbọ́dọ̀ lájẹ́ ọkàn wípé alkùránù ojú gbogbo tó wà láyé lọ ọgbọ́dọ̀ ní àjẹ́ sọ́kàn ipa alkùránù ojú gbogbo tó wà láyé lọ torí ẹ̀ nínú ẹ̀kọ́ àwọn ìwé tí wọ́n kọ alkùránù sí àmọ̀sọ́ṣẹ́fù tí a ń gbé sílé káàkiri agbọ́dọ̀ fún àmọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ má máa gbé alkùránù sí any how place ẹ má gbé mọ́sáfù yín àmọ̀sọ́ṣẹ́fù yín ẹ má gbé wọn sókè pátápátá ẹ má gbé nǹkan lé lórí ẹ má jókòó lé lára àwọn òfò táwọn oníjàlábí tún ṣe nìyẹn oríṣiríṣi ara ni wọ́n fàlù kúránì dá fáwọn kọ́sọ́mà wọn àwọn kúránì àwọn mọ̀sọ́fù kéékèèké yẹn wọ́n lè dì mọ́ oríṣiríṣi nǹkan wọ́n dì kan dì kan gbé oríṣiríṣi nǹkan wọn wọ́n lọ rí mọ́lẹ̀ síbi kan míì wọ́n lè jùwó máwọn kan ríṣiríṣi ara burúkú ara burúkú máa kọ́dàrú lọ́ha àpàkọ́dìrì àwọn eléwọ̀n yìí wọ́n pàtàkì ọlọ́run bàbára ọlọ́run bọ́lọ̀ ṣe tó nínú ọlá rẹ̀ ọ̀nà ńlá ni wọ́n dẹ̀ ń dà ní al gbọ́dọ̀ gbé sókè gbogbo nǹkan tàbá ní nínú ilé tàbá ní chef down tó tẹ́rà síbẹ̀ tàbá ń tún àwọn ọdá textbook agbọ́dọ̀ jẹ́ pé ẹ̀kọ́ alùkùránì ló máa wà lókè pátápátá ìwé ìwọ̀n tó yẹ kó tún wà lábẹ́ alùkùránì direct ó ní Sahihu al-Bukhari Sahihu al-Bukhari onótún nẹ́ẹ̀sì sí wúrà àwọn àkíyèsí ọ̀pọ̀lọpọ̀ mọ́ bẹ́ẹ̀ náà ní nínú àwọn tá àkíyèsí ni pé àwọn ọmọ wa akọ̀mú àmọ́ àwọn mọ̀sáfífì akọ̀dá wọn sílẹ̀ ńlẹ̀ akọ̀dá sílẹ̀ ńlẹ̀ a máa nílọ n'Igba bá máa dákọjá ẹjá kọ wọn lẹ́kọ̀ọ́ ha ẹ ṣàpọ́nlẹ̀ tó wà nínú ìwé kíkan ṣe ordinary ìwé tó wà nínú ọba tó dá ayé ni tó tó fi mọ́ tó pàtàkì ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tí wọ́n lè sùn kọkọ̀ máa kọjá lórí wọn Ah, ó yẹ kó mọ̀ pé ń ní ọ̀rọ̀ ọlọ́run yìí ó jù bẹ́ẹ̀ lọ jù àwọn òbí lọ torí ẹ̀ gbogbo ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ṣàrùkùrán ó kéré nínú àwọn èèyàn tí wọ́n ń lò láwùjọ wa lónìí agbọ́dọ̀ kíyèsí àwọn abala yẹn kádẹ̀jẹ́ kó yí àwọn ọmọ wa náà kẹ́kọ̀ọ́ yẹn ti wà lára wọn ìwé tó jẹ́ ìwé ọ̀wọ̀ jùláyé ọ̀nà alkùrán ọ̀nà alkùrán ọ̀rọ̀ ọlọ́run tàbùpọ̀ mọ́yí ó bẹ̀rù fóònù ju bó ṣe bẹ̀rù alkùrán lọ tó bá ti mú fóònù ìdánibàwọ́ àmà gbọ̀n nílọ́ mú fóònù ẹwà mi mo ti ń ṣàjẹ́ ẹ̀rọ a máa bọ̀wọ́ a máa gbọ̀n kó kò gbọ́dọ̀ jábọ̀ kò gbọ́dọ̀ háò ẹjẹ́ kó yẹ pé ọ̀rọ̀ ọlọ́run ọba ó pàtàkì ju tó mú ní ẹ̀ lọ kódà kó bá jẹ́ five million wọ́n ta fóònù ẹ̀ ìjẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run ó pàtàkì jù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí nínú àwọn ẹ̀kọ́ ìtòfin jẹ́ ká mọ̀ pé pípọ́n ọ̀rọ̀ ọlọ́run ọba lé ó túmọ̀ pípọ́n ọlọ́run ọba fúnra ara rẹ̀ lé ọ̀rọ̀ ọlọ́run ó a máa túnmọ̀ kí kàbùkù ọba tó ní tó sọ̀rọ̀ rẹ̀ tó eléyìí wọ́n náà ní lára àwọn àlébù tààrí lára ọ̀pọ̀lọpọ̀ tó ní kálukú fi ń ní oríṣiríṣi àwọn ìpèníjà tó ń tinú ìṣòro kan bọ́ sí ìṣòro míì tó pé wọn pàtàkì ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀kọ́ alkùránì malkùránì wọn pàtàkì ẹ̀kọ́ àwọn ọmọ wọn ẹ̀kọ́ táyé ni wọ́n pàtàkì fún wọn ẹ̀kọ́ táyé ni wọ́n pàtàkì fáwọn ọmọ wọn mú níbi tó yẹ kí wọ́n ti mú ọ̀fẹ́nà tọ́lọ́wọ́n ọ̀fẹ́nà tó yíṣẹ́ abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu wa ni law taraktum sunnata nabiyyikum la dalaltum tẹ́ bá ti fìlànà anábìyàn kalẹ̀ sí ṣe muhammad sallallahu alaihi wasallam ẹ sọnù ni ọ ṣùgbọ́n bá ti pàlànà tọ́lọ́ àti òjíṣẹ́ rẹ̀ kalẹ̀ tẹ́ pátì abdullahi masudi ni kò sí tàbí ṣùgbọ́n bíi pé ẹ lè sọnù ọ̀rọ̀ ẹ lè sọnù kọ́ òní lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ti nù sókè wá ní ìlànà sọ́lọ́n kí ni ìlànà sì yíṣẹ́ rẹ̀ onípẹ́ntà anábì ti síwájú fún wa òní ọ̀rọ̀ ọlọ́run àti gbogbo tọ́lọ̀n bá ní kó tún sọ fún wa ìyẹn náà ló gbọ́dọ̀ wà níwájú nínú plan èmi àti yín náà wọ́n tó bá jẹ́ pé nǹkan míì lábá ti tẹ̀síwájú ìṣòro ni ọ̀ owó tà ń ná lórí education lónìí wò fúnra rẹ̀ náà kàn bí ẹyí tó ń ná lórí kéwú pẹ̀lú tó ń ná lórí ìwé òbànújẹ́ tó máa gorí ẹ̀mí ẹ̀ nígbà tó bá rówó léèwé san tó di pín dọ́mọ ẹ dúró wojú tó máa fi ń wu àwọn àfà nígbà tó bá jẹ owó lè kéwú tó bá ń complain ó bára ṣe máa yẹn tó máa máa bínú pé kí ló wá lè tó bẹ́ẹ̀ ó ṣe ń díẹ̀ pẹ̀lú wọn ní skul tí wàá tún bẹ̀ wọ́n tó tún máa dùn ẹ̀fẹ́ ẹjọ́ ẹfúnmítàn díẹ̀ tí bá ti gba àjọ tí bá ti gba owó ẹ̀rẹ́ ń sàn ilé yẹn ó ń ṣe gbogbo yẹn torípò fálù táyé ju tọ́lọ́run bá lọ tí wọ́n lọ ń kó bọ́mọ yà bọ́mọ yẹn ń kó bá rẹ̀ wọ́n láì wọ́n lọ ń kó bá wá bèèrè pé ló ló ń san lówó lé kéwú èló ló fi ń ra tírà wá wọlé gbèyí tó ń ná lórí ìwé kí wọ́n náà wá wò pé ṣé ètò ẹkùn ti síwájú ló ti síwájú ṣá àbí ètò ẹkùn ti síwájú ló ti sẹ́yìn ètò ẹkùn wà lẹ́yìn lọ́wọ́ àwọn wájú gbogbo ìkọmọlẹ́kọ̀ọ́ tí ó ti ń ṣe tọ́lọ́run nìyàn fi ṣe foundation fọ́mọ yẹn kò sọ pé tí yàn tóbi yẹn fẹ́ dá expectation rẹ̀ lórí ọmọ yẹn kò lè rí bó ṣe yẹ ohun tó yẹ kó tọ́ sí i látọ̀dọ̀ ọmọ tóbi kò lè rí kì í ṣe pè èpè kọ́ ní tẹ́sìn kò lè gbádùn ọmọ yẹn ní tìjọ ọmọlúwàbí kò lè gbádùn ọmọ yẹn ní ti kọmọ láàánú kó ṣe fọkàn tán kò lè gbádùn ẹ̀ ṣùgbọ́n títẹ̀ tí bá ti dúró lára ọmọ gbogbo àwọn kan tó kù láyé tó bá ṣe ń tẹ̀lé tó bá ṣe ń tẹ̀lé yẹn ni alimu أولادكم القرآن والقرآن يعلمهم كل شيء ẹ̀yàn kọ́kọ́ jẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn dúró lára àwọn èèyàn kọ́ alkùránì ẹ̀fin ma wọ́n ìyẹn ló máa kọ́ wọn ní gbogbo tó kù tó yẹ kí wọ́n mọ̀ láyé tó rọ̀ mọ́ta bá ti kọ́lẹ̀ kọ́ alkùránì tó bá ti wá ń ṣe wọ́n dára dán à tílé yorùbá wa kẹ́kọ̀ọ́ alkùránì ń kọ́ jákujàku rẹ̀ á máa pọ̀ gan so ibi tá alkùránì wò sàn dé ìbẹ̀lẹ̀ rí lára ẹ̀yẹn ká ní kókò wá lọ kọ́ ni ha àgbákò ni ọ̀ torí ọ máa ń vérì kódà láwùjọ pàápàá náà máa rí pé tọ̀ ọmọ yẹn kéwù tí ẹ tẹ̀ tó sì yàtọ̀ láàárín àwọn ọmọ bàbá rẹ̀ tó fẹ́ fún ọmọ bàbá ìgbòmọ̀ ọjà pàǹdé sẹ́rí tó bá tún jàjà kéwù díẹ̀ nínú wọn yẹn a ṣe máa rí fáàsì pé ẹ̀kú tiẹ̀ tiẹ̀ tí wọ́n bá àsìkò díẹ̀ tó fi kéwù yẹn ṣẹ̀rí pé láìpẹ́ tiẹ̀ tún sì yàtọ̀ òun tún sì yàtọ̀ láàárín wọn pẹ̀lú bó ṣe rí ọ̀ alóhun yàtọ̀ ẹ̀jẹ̀ kan tó kù ẹ̀ dé àtòkù dẹ̀dílò tọ́ ibi tó mú ọtí dání ibi tó mú sìgá dání ibi gbogbo ètè ti dúdú tó ti fa gbóyò ibi tó di irun lọ́kùnrin yẹ yàtọ̀ lóòótọ́ tó yàtọ̀ yàtọ̀ lóòótọ́ tòun tàbí kùránì ẹ̀kọ́ tó fẹ́ ṣe nínú gbèsè ayé nìyẹn gbọ́pọ̀lọpọ̀ àwọn òbí ìdánwò ní mójútó ọ̀rọ̀ ọlọ́run ọba wa kírun tí Abdullah bin Mas'ud radiyallahu anhu tó sọ pé máa ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀dá tó bá ti pa ọ̀rọ̀ lọ́wọ́n bá ti kírun ẹ̀ máa lọ ṣẹlẹ̀ sí mi àtẹ̀yìn ó ní lágbọ̀ alálẹ́tàn ẹ sọ̀nù ní lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti pa ìlànà anábì tí ó sallallahu alayhi wa sallam so qala imam qala ahmad afọwà imam ahmad àwọn man qala lafzi bil qur'ani makhluq fa huwa mubtadi' wọ́n lẹ́ni tó bá sọ yí pé gbólóhùn ọ̀rọ̀ tá ń sọ àwọn alfáàsù Qur'an àwọn gbólóhùn tá ń pè jáde náà Qur'an wọ́n lẹ́ni tó bá sọ pé yẹn ni makhluk wọ́n ni mo bù tẹ́rẹ̀ olóhun aládàádálẹ̀ haram lélẹ̀ yẹn wọ́n ni wọ́n ma waqafa fihi faqala la adri makhluk aw laysa makhluk وإنما هو كلام الله فهذا صاحب بدعة أنا نكاني طبعا صيفي أو مانتم بمخلوق ونيو بكيش مخلوق òun àárín méjì ló ń wà torí àwọn ọ̀fẹ́ kí wọ́n kó tí òun ṣe makhlúkù lẹ́yìn pé mo wà pẹ̀lú yìí ẹwẹ́ lẹ́yìn náà pé ghayru makhlúkù mo wà pẹ̀lẹ́yìn náà ah ọlẹ́yìn tó bá sọ pé àárín méjì ló ń wà wọ́n sọ pé makhluk ni òun ní kìí ṣe makhluk ṣùgbọ́n ò lòdì sẹ́nì kankan nínú àwọn ikọ̀ méjèèjì ṣùgbọ́n òun ṣáàgá sẹ́ńtòun ẹsẹ̀ kan wà ń bí ẹsẹ̀ kan wà ń bí tẹ́bá ní makhluk ni àwọn aparapọ̀ síbì tẹ́bá ní kìí ṣe makhluk àwọn aparapọ̀ síbì àní èwo ni wọ́n wá mú àání mú kásẹ̀ ni ẹ̀ ní jẹ́ gbọ́n kankan lẹ́nu wọn kàkàká wọn sọ̀rọ̀ wọ́n mọ̀ wá pẹ̀tù sínú ikọ̀ kíní àti ikọ̀ kejì ẹnà ẹ̀sọ̀ tí ewó ní tí nínú ẹ̀ kọba lè sọ pé ẹ̀yin dá ẹ̀yin wá fẹ́ sọ pé kíní yóò dá lóòótọ́ pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn kẹ̀dẹ̀ ṣàlàyé káyé gbọ́ pẹ̀dẹ̀ mọ́mọ́ kìfù náà sọ pé bó ṣe yẹ kó pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn káwọn èèyàn bá lè mọ́mọ́ kífò yìí àká máa pìrìsẹ́ntì ara wọn gẹ́gẹ́ bí pé àwọn ní tawasud àwọn òfìsí àwọn òfìsí bí àwọn òbú àwọn kìíní àwọn ní tí wọ́n sọ pé kìíní kan ọ̀dá yẹn àwọn òbú wọn wọ́n ní point ọ̀dẹ̀mọ̀ tí wọ́n sọ àwọn ọ̀dẹ̀bú àwọn ogun kejì náà táwọn náà dúró lápẹẹrẹ kí mú mọ́sára kan wà àwọn tó sọ pe òkú ṣíṣe ò dá wọ́n sọ wọ́n á ń bí èso fi ṣòkú wọ́n so sọ pe àwọn ṣàdúrà ni àwọn dẹ̀ fi ń ṣèrántí olólùfẹ́ àwọn ẹni rí tó ti lọ àdúrà àwọn dẹ̀ ń ṣe bí àwọn òṣẹ́ àwọn náà ní point ti tí wọ́n náà ẹ wá béèrè lọ́wọ́ pé àwọn ọkùnrin lọ kí wọ́n ní sáàlì títí ní méjì ṣáwọn tó ní kò dáa ló yẹ kí wá wọn ni àwọn àti ní

ṣẹwàá àwọn tó máa fẹ́ràn ẹ̀jù nínú ikọ̀ méjèèjì làwọn oníbídà àyẹn torí táwọn wá nìyẹn kówèrè kówèrè làwọn ṣáàtì má kọ̀ǹdẹ́mù àwọn tó nídìí nìyẹn ẹ̀ńdọ́sìn táwọn ń ṣe má bẹnu àtẹ́lù àbíkẹ́ kò dákẹ́ kò má sọ kankan pa ẹ̀ ṣùgbọ́n ní súnà ò ní fẹ́ràn ẹni yẹn a ti pé ah, ìwà nìfàkù ló ń hù yìí òun dẹ̀sùn máa rìn lójú jẹ́ káyé mọ́bí tó bìlọ́ǹgì sí tó bá pọ̀ ń ló wà dìklẹ́ ààrẹ káwọn pọ̀ ń ló wà tó bá pẹ́ bí ló wà dìklẹ́ ààrẹ káyé gbọ́ ọmọbí tó wà àwọn òní wa máa já mọ́lá rẹ̀ pé hàn àti o wọ́n náà nìkan ni tó bá sọ pé ohun mọ̀bẹ́ alkùránì bóyá makhaluk ní àbí kìí ṣe makhaluk tó ní láàdìrí makhalukun aw laysa bí makhaluki tó náà mọ̀bẹ́ makhaluk ní àbí kìí ṣe makhaluk wọ́n ni innama huwa kalamullah ṣe wọ́n tó ń ṣáàmà ní fọ́rọ̀ ọlọ́run ni wọ́n náà ni yẹ́ o fahada sahibu bid'a aládàádáálẹ̀ أنت تقول كلام الله ليس مخلوقا أنا أنت يقول صنفك أرالوني ليس مخلوقا كنت أنت الله عبدا صليك أنا كما يصمي وإنما يشعما ما يشعما فرابليت torípé kọba máa sọ pé òun náà ti wà ó ti dóní kókókó ṣáìṣẹ́ ń sọ ní tí wọ́n sọ sáwọn náà bí ọlọ́run ni ṣe wọ́n ṣe ń pèyàn lónú kòkòkò ni ṣe mi àṣẹ làkọ́kọ́ tó fẹ́ kọ́kọ́ pè bẹ́ẹ̀ gbogbo olóríire tàná bọ́ ṣe pè wọ́n nìyẹn gbogbo àwọn olóríire tàná bọ́ ṣe pè wọ́n nìyẹn táwọn èèyàn bá ti sọ pé ẹ̀sìn ẹ̀ lè òdí ìṣèlójú ẹ̀ gbogbo nǹkan láyé jọ tí èèyàn bá ti ṣe tó bá ti bọ́ sójú ẹ̀ tán ìgbà náà lẹ́ máa bẹ̀rẹ̀ sí rí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ayé kìí pẹ̀gùn lórí ibú

ọ̀wọ́ náà náà yẹn máa toríṣìíríṣìí ọ̀rọ̀ nípa ẹ̀ so pọ́lá tọ́lọ ń bá kẹ́yàn lónìí ẹ̀rí pí lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn kábẹ̀lẹ̀ ti tẹnu bọ́lẹ̀ sọ̀rọ̀ pé owó ẹ̀yẹn lè bá ó ní fòrà sí bí àní ṣe pé ó dàbí ọgbọ́n ojú lásán kọ́ nínú ẹkọ́nọ́mì tí bá jọ ń ṣiṣẹ́ yìí náà ni wọ́n dẹ̀ mọ́ bọ́lá ṣe gbọ́rọ̀ ẹ̀gbà kò yí wọn tí nǹkan bá ti dàrú máa yàn lójú wọn àyè sí wọn lè ló ṣẹṣọ ni ó ní bó ṣe jẹ́ ó ti tẹ́ǹdì kí ni yẹn rújú ṣùgbọ́n tí yẹn bá jáwálẹ̀ lójijì kọ́lọ́májà jáwálẹ̀ àná ẹ̀rí pé yẹn ò lè hàn ní ní táìmù láti máa gbé ìtàkùn wọn lórí ẹ̀ wọn bá ní rígbé máa mọ lórí ọ̀rọ̀ ẹ̀ torí pé ìrètí àwọn èèyàn náà níbi ikẹ́ tó wà lókè máa bọ́ ń sálẹ̀ kọ́lọ́májà ṣubú láíláí eléyìí náà ni àlàyé tí àfọwà ṣe ń bí pé kàlámù wà ilẹ̀ ìsẹ́mà kọlùkọ́n àni tẹ̀kùl an tẹ̀kùl ìwọ́n tí ẹ̀ tó yẹ kí wọ́n sọ wọ́n lásọ fún ẹ̀yẹn láàtẹ́kùl láàrùzí bilkùránì makhluk ohun mi tí mo fi kàlùkùránì yìí mo ṣe ká síta yìí ọ̀rọ̀ tí mi tẹ́ mi káì ó ní makhluk rárá wọn ni kò má sọ bẹ́ẹ̀ يتذارع بها أهل الباطل ليتوصلوا بها إلى القول بأن القرآن مخلوق wani torí fọ́rọ̀ yẹn ìkan nínú àwọn ìlànà kan ilé tó gbẹgbẹ́ tó burú ìtàwọn aládádálẹ̀ àwọn aláburú àwọn ẹni ànù tí wọ́n máa ń sábà lò láti fi da ojú ẹ̀sìn rú máa yàn lójú ni àwọn ẹni kìí ṣe Al-Kùránì ló pè ní makhluk olóhun tòun tóun fi ń kájá ìsúta yìí pé lábùsọ̀ ohun tó ń fi ń pè yìí òun ni òun rí fáàsì ah, kí ni sí lábùsọ̀ ń gbé jáde alukuran alukuran tó ń gbé jáde là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ fi ohun tiẹ̀ lẹ̀ ṣùgbọ́n wọ́n tó ń gbé nǹkan jáde ṣé alukuran kan ló ń gbé jáde nígbà tó ń gbé jáde ni ìgbà tó ó lẹ́tọ̀ àti máa ka alukur'an ó lẹ́tọ̀ àti ka alukur'an tí wàá fi lọ́ọ́ fẹjá náà bàárẹ̀ torí pé kí ni láti fi bọ̀wọ̀ fún ọ̀rọ̀ ọlọ́run bó ṣe tóbi tó láti fi bọ̀wọ̀ fún ọ̀rọ̀ ọlọ́run bó ṣe tóbi tó tó bá àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ alukur'an pọ̀ gidi gan kíkan ṣe nǹkan jẹjẹ́ lè táwọn èèyàn ní àkàpọ̀ àti àwọn àpọ́nlé tó tọ́ àti tó yẹ fún alukur'an tó má dàrú tí ò bá lè yí ẹ̀ lọ́pọ̀ yí ẹ̀ bákan wọ́n ni wakadhalika la tatawaqaf yajzim la tatawaqaf má sọ pé mo kóra ró sọ̀rọ̀ mi fẹ́ kẹ́ kóòtù mi afáàní ejì sọ̀rọ̀ jazman làrọ̀ mọ́lẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan káwọn èèyàn mọ nǹkan tó nígbàgbọ́ nínú ẹ̀ tó jáde sọ́kàn ẹ̀ ṣẹ̀rí pọ́blẹ̀mù ni kíyàn máa sọ tó wà lọ́kàn ẹ̀ síta ó máa ń dá oríṣiríṣi àárẹ̀ àti èròkèrò sínú ọ̀lẹ́mìí ó dẹ̀ máa ń jẹ́ kírú òye èèyàn kan máa wúwo ní gbogbo ìgbà ó dẹ̀ máa ń ó máa ń ba ọkàn jẹ́ ó máa ń dá oríṣiríṣi àárẹ̀ sínú ọkàn kéèyàn di nǹkan tó pọ̀ sínú ẹ̀fún máa rí pa àwọn èèyàn kan wà sí pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ wọn kì í lè ka nǹkan yẹn sára lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn bàbá bá ṣe máa sọ̀rọ̀ yẹn síta kára wọn balẹ̀ fúyẹ́ ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ rí ọ̀rọ̀ ní máa pẹ́ tán nú ẹ̀ ṣùgbọ́n àlòmíì yá ya pé àdébíyí pé ọ̀rọ̀ àti bí ọdún mẹ́rin ó ṣe wà lọ́kàn ẹ̀ jù bẹ́ẹ̀ lọ níjọ́ tọ́rọ bá ṣẹlẹ̀ báyìí ó máa máa tó bígbà tó kọ́ kalẹ̀ tó ń kà ní ọkà àhá látọjọ́ yìí mi sọ kankan gbà ẹ̀hẹ́n àwòṣe wá sọ tí bá ti wá kún kọ́ ó di àwọn ìyá rẹ̀ sínú láti jẹ ọdún mélòó sẹ́yìn ó dẹ̀ ṣì ní lọ́kàn bẹ́ẹ̀ ọkàn so èròǹgbà tí ò dá nìyẹn bẹ́ẹ̀ náà ni ó ṣe jẹ́ níbi ọ̀rọ̀ ẹ̀sìn májìlì kò dì sẹ́mi nǹkan tó bá ti dàrú mẹ́ lójú yẹn sọ́sìta kí wọ́n bẹ yanjú ẹ̀ pẹ̀lẹ́ alkùránà àtàwọn àhàdíf kí wọ́n náà máa gbèrò kèrò káàkiri tẹ́pẹ́ tó bá ti wá láwùjọ àwọn tí wọ́n gbẹ́sù yìí tí wọ́n pèpè sí tọ́lọ́ àti tòjíṣẹ́ àwọn adákẹ́ ò wá ní kọ́mẹ́ntì tó bá tó wá torí pé tí wọ́n pé wọ́n fẹ̀rí hàn ẹ́ wọ́n dẹ̀ máa kàńtà ẹ pẹ̀lú gbogbo àwọn ìròrí tó níyẹn ìwọ́n tó bá tó wá dáwùjọ àwọn onírújú aládàádálẹ̀ wọ́n náà wá sọ̀rọ̀ pátápátá mo kàn ń wò ní gbogbo tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn tẹ́lá àwọn àyà tí wọ́n pẹ̀lú àwọn ní sàlàfíà kankan yẹn àwọn yẹn ní súnà yẹn ọláyé ah, nígbà tí wọ́n sọ ilẹ̀kùn kó dá sí wà ó wà ń ṣílẹ̀ ó ṣe wá sọ̀rọ̀ ńgbà náà òṣèwá kúrò láàrin wọn tán tó ẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀ ní ìsìn ọ̀rọ̀ ò ní válùmá àbòsílẹ̀ ń ṣe ẹni fákùlá ń pèlè yẹn torí ẹ̀ tí ò bá yí ẹ tó bá dàrú mẹ́ lójú nínú àlámọ̀ ẹ̀sìn nínú hákù ni pé kò sọ síta kò dẹ̀ gbẹ́kùn rẹ̀ rárá yìí lórí ẹ̀ kó ba lè sin ọlọ́run bá rẹ̀ pẹ̀lú tó àti tó yẹ kó wá kàn máa fi burúkú fọlọ́run bẹ́ẹ̀ náà ni láàrin wa àtàwọn èèyàn tí ẹjọ́ ń gbáyé tí kọ̀kọ́ wá ti wúwo lẹ́mí ẹ̀ má dì sẹ́mi kó máa fi lòṣẹ̀ bẹ́ẹ̀ ẹlòmí ló mọ̀ ọmọ create depression fún rẹ̀ látara iṣẹ́ àmà jìdìkudè sínú iṣẹ́ àmà jìdìkudè sínú àrùn gbí tí ò dá àdéhọ́kàn tí ò dá èròǹgbà tí ò dá àti wá rí ní rí àwọn èèyàn gbogbo àwọn èèyàn ò dá èèyàn péréte ló máa láǹfààní àti lè máa bá ṣe ìjọ́rí táwọn ìtókù ẹni tí ò ta ni wọ́n a máa sọ sẹ́ẹ̀tì yàn ní gbogbo ìgbà ní ah, ìwọ gangan ni o nílò láti yẹra ẹ̀wò wọ́n ló ní problem tó bá ti lè mọ bó ṣe lè tọ̀nà lè tàwọn èèyàn tó mọ bó ṣe lè akọmọdé tàwọn èèyàn tó mọ bó ṣe lè ẹ̀ndíọ̀ láwùjọ tó bá ti bára ẹ̀ tó ti jẹ́ gbogbo àwọn èèyàn lójú tiẹ̀ àwọn ni wọ́n gbádùn àwọn ni wọ́n gbádùn definitely wọ́n lòún ṣàárẹ̀ bọ́ọ̀lù ń ṣàrẹ̀ tó wá kún wọn bá àwọn èèyàn díẹ̀ tó bá láǹfààní àti máa rí bá ṣe bóyá àwọn tí wọ́n pa ìwà ẹmọ́ ẹ lára tó ti sọ́dí ẹ̀tọ́ ti rí pé ẹjá rọra pé lè ká ni kò ṣe pè sáàkíyèsí kò ṣe correct ẹ bá gbìyànjú àti correct ẹ ni àwọn tó bá ti ń pa ẹ́tì náà kì ń sọ̀rọ̀ lórí àwọn àléébù ẹ̀ àwọn ilé yẹn nìkan àwọn tán lè bá ṣe àwọn ẹni wọ́n náà dẹ̀ máa rí àṣìyàn dáadáa tírkùn wọ̀n kí ń sọ̀rọ̀ wọn complain ìwọ́gbẹ́ tó bá ti ń fà lébù ẹ̀hàn ẹ̀ tán ní tójú bá ń ṣe pẹ́ jẹ́ ayọ́ká fi wọn ojú pò ń ṣe pẹ́ gbogbo àwọn eléyìn wa máa rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀ wọ́n máa wọ́ọ̀ṣì lé wọn lórí wọ́n máa kọra mọ́ wọn torí ẹ̀ lòfin rẹ̀ ní bá ṣe níbi iṣẹ́ ọ̀rẹ́ ní bá ṣe nínú ẹbí ọ̀rẹ́ ní bá ṣe nínú ilé ibi tó ń gbé gbogbo all member of the family gbogbo wọn wọn náà lẹ́ni bí lọ́dọ̀ tiẹ̀ àfi wọ́n nìkan lórí rẹ̀ ààrẹ ń ṣe ènìyàn sílẹ̀ náà lè ṣe máa sábà rí ní nẹ́ẹ̀sìn lọ́dọ̀ àwọn tá a bá ti rí tí ẹ̀sìn ti dàrú mọ́ lójú tọkàn wọn ti pòpọ̀ tí ń tàn ṣàlàyé yìí tí ò rí bí jókòó lẹ́mìí wọn wọ́n ní bákan náà kàzálìkà látọ̀tọ̀wọ́kọ̀ fún exim exim bí annal Qur'ana kalam Allah izm bi anna al-qur'ana kalamu allahi ghayru makhluq wọ́n ní sole kan náà ko la male pa al-qur'an ọ̀rọ̀ Ọlọ́hun ni kin ṣe nti Ọlọ́hun bá dá o kama huwa muqtada al-qur'an wa sunnah wa ma alayhi as-sahabat gẹ́gẹ́ bí lè ṣe wà nínú ìdájọ́ tọ́lọ́wọ́ bá sọ fún nínú al-qur'an àti tánàbí náà sallallahu alaihi sọ fún wa wa ma alayhi as-sahabatu was-salafu àtúntí àwọn sàhábà àti àwọn ẹni eré tí wọ́n ti rí kọjá lọ ń táwọn náà wà lórí rẹ̀ níyàn wọ́n náà ní kíni annalkùránà kàlámùlọ́hì laysa bi makhluq wọ́n náà ní pọ́lùkùránì فإذا توقف الرجل الشك في أمره وهو بدعة wọ́n lè léyìí ọ̀nà ní kẹ́ni tó bọ́ wá ń ṣe méjì ń pa ẹ̀ lọ́dọ̀ tí ẹ̀ mọ̀bútẹ́lẹ̀ ọ̀n ni ọ̀ ìròrí tó ṣe yẹn ìròrí àdádálẹ̀ ni fẹ̀yàní لما نجمت هذه الفتنة وشدت جاءت مثل هذه الألفاظ والبدع nígbà tó yá sí pé fìtínà yìí gbilẹ̀ tó wà láàrin pọ̀ ṣẹ́rí nínú àwọn ìṣòro omi tó máa tún ṣẹlẹ̀ láwùjọ ni pé táwọn yẹn bá dérí pé kéèsì kan wà ń trẹ́ndì lọ́wọ́ àwọn ayé ti ń kẹnubọ àwọn nǹkan lórí ẹ̀ àwọn yẹn máa ṣọ́ ẹ̀mbọ̀ ni ẹ̀mbọ̀ làwọn yẹn fèsì jù òwúlé ẹgbẹ́ tí yẹn bá ti sọ nìsín wọ́n máa hányàn ni àwọn yẹn máa fi mú filẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn tó lọ lórí social media ní ìsìn ẹlòmíràn fẹ́ kán mú un sọ́wọ́ oníkàlùkà àwọn ẹ̀yà mórímù kí má jẹ́ ń sọ̀rọ̀ kọ́lá tó bá béèrè béèrè lọ́wọ́ ẹlòmí báyá tó máa fẹ̀sẹ̀fẹ̀sẹ̀ ní pé ṣé wọ́n máa rìkọ́d ọ̀rọ̀ wọn bú sọ̀hábà àbú sọ̀hábà ní ìsinyìí tó ń trend lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ọ̀pá mi náà mọ̀ wọ́n mọ̀ reality o ṣùgbọ́n wọn tó bẹ́ẹ̀ kí wọ́n jọ kọ́lá bọ́ pẹ̀lú nínú wọn fóònù sọ pé ah, àfá kìíní tàbárírà ọ̀rọ̀ tẹ́ dánilé yẹn a máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn pọ̀ gan ọ̀rọ̀ yẹn pọ̀ gan ọ̀rọ̀ wà ó pọ̀ lórí ọ̀rọ̀ yẹn alùpùlà ìwọ́ wà ní kí wà ní mọ́kìfù tí a ní tàbárírà a máa ṣàlàyé rẹ̀lẹ̀ pọ̀ kọjá ká máa yanjú ẹ̀ lórí fóònù lọ <laughs> tààrà bí bá kẹnubó ń afẹnufọ̀ ń ya pẹ́rẹpẹ́rẹ o afẹnufọ̀ ń ya pẹ́rẹpẹ́rẹ àfi bí ìgbàlà tó bọ́ sáà ní àwọn ìkòkò ní àwọn jẹ́ ni o àwọn kọ́dẹ̀ ti dúró bẹ́ẹ̀ nísìn tòtórí díẹ̀ yìí wọ́n ní kí wọ́n náà má kó sínú rò rí àwọn aládàádá lẹ́yìn nínú ọmọ yẹn làbúdà mínà sọ̀rọ̀ àhà àrí nínú àwọn tí wọ́n mọ́ ọmọ gáṣẹ̀ wọ́n ní kò sí tàbí ṣùgbọ́n ètò ìtàǹpẹ̀ lẹ́sìn òní tí yàn já lójú fáwọn èèyàn ìgbé bó ṣe ríre tẹ̀kúl alkùránù kalamullahi wa ghayru makhluq wa intaha ọ̀pọ̀ alkùránù eh, ọ̀rọ̀ ọlọ́run kì í ṣe tó dá wa intaha wọn ọ̀rọ̀ bù ṣe ẹwà ní ìṣẹ̀ máa wá pẹ́pẹ́ kí láyé fẹ́ ṣe fún ẹ orí wúlúwà lọ́wọ́ ayé tó fẹ́ ṣe fún ẹ tọ́lọ́mù ọba ṣoore fún ayé ò lè ṣoore kankan fún ẹ àwọn wọn láti ṣe ni wọ́n ní rí ṣe àbíkẹ́ kí wọ́n palẹ̀ ẹ̀mọ́ kí wọ́n dẹ̀ rí ṣe gbé kalẹ̀ kókókọ́ falẹ̀ lọ́wọ́ báyìí kọ́ lọ tó lẹ̀ ní ẹsọ pé ètò ìṣe tó yá máa bọ̀ àbíkẹ́ wàhálà kan ṣẹlẹ̀ kí dìílé wáyé àmọ́yẹ lómi tí wọ́n ti tẹ lẹ́tẹ̀ kalẹ̀ tó kù díẹ̀ kí wọ́n lọ gba lẹ́tà tí wàhálà ṣẹlẹ̀ nǹkan kan mi tún ṣẹlẹ̀ tí ò padà rí lẹ́tàgbà tó náà tún jubilate láti rẹ́nì kọ̀ọ̀kan lọ́fíìsì gangan tó ti snap letter tó send ẹ̀ sí pé congratulations ẹ má jẹ́ kí n rí o àwọn tó pè yẹn má tó wá gbà o àwọn ti sáyẹn ọ̀gá ti sáyẹn wọ́n ti gbà yín <laughs> àyèmọ́ye nígbà tí òsìn ní kọ́dà rẹ̀ pọ́lọ́ ń fẹ́ fún ní nǹkan yẹn àwọn tí wọ́n palẹ̀ ẹ̀mọ́ tí wọ́n shortlist àwọn èèyàn tó fẹ́ shortlist tí wọ́n fòun náà sí àwọn tí wọ́n shortlist ọlọ́run jẹ́ kí wọ́n rí fàlé lọ́wọ́ ń bọ̀ bá fún ẹni túnmọ̀ ẹ̀ ẹ̀dá kan fún ẹ̀ ọláì mẹ́sẹ̀ kó mọ̀ọ̀yàn kó mọ̀ọ̀yàn tó bọ̀ bá fún ẹni nǹkan gbogbo èèyàn tó mọ̀ọ̀yàn ò wúlò ọjọ́ tó bá nǹkan yẹn ẹ̀tọ́ bá dẹ́ bá orúkọ ẹ jáde miraculously àwọn tó ti tí wọ́n ti connect wọ́n ti ìfàtí ẹwọ́ ọba ara lọ́lọ́run kò sí ẹ̀yẹ́ èèyàn torí àwọn èèyàn yẹn lùwá torí ẹ̀ lùwá ń pẹ̀pẹ̀ níbi ọ̀rọ̀ ọlọ́run ọba ti ẹ̀ wọ́n kò sódódó tó àlọ́kàn ẹ̀ wọ́n ká lókó sinmi wọ́n tàà ọ̀rọ̀ dẹ̀ bù ṣe eléyìí ni ìlànà ẹni tó ń ṣe ẹ̀sìn mùsùlùmí lójú ọ̀nà ẹ̀sìn ẹ̀ kò lẹ́tọ̀ fún ẹ kó máa jáyà láti sọ òdodo kò lẹ́tọ̀ fún ẹ kó máa jáyà láti sọ òdodo wala naqulu lafzu bil Qur'ani makhluq wala natawaqqaf la yajuzu tawaqquf wọ́n ṣàlàyé padà bíi أن ومن وقف فيه فقال لا أدري مخلوق أو ليس بمخلوق ما شاء الله يتظاهر بالورع هذا قاله عدد من الناس وأسقطهم أحمد وأسقطهم أهل السنة ويدعوهم ولا أنتم بان صيقي هو مبال قرآن بموداني أبي مودا wọ́n ní tó ń ṣe ni kó ń fẹ́ máa ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó tí ó yẹ aláṣàjẹ láàrin àwọn èèyàn tó yẹ tí ó paramá tí ò fẹ́ kí kò fẹ́ fi síbi kan wà tó ti jẹ́ pé iṣu ti wà lórí irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn irú àwọn tí wọ́n wà lórí bẹ́ẹ̀ ànímọ́ owó wọn ó já àwọn bọ́ pé ẹ̀yìn kẹ̀ lọ àlójọ́ ọ̀nà tọ́nà àtẹ̀jíṣẹ́ ìròrí kíròrí ló wà lórí yín so ẹ má pìrìsẹ́ntì ara yín fún wa gẹ́gẹ́ bí wàtẹ́ pẹ̀ ń jẹ́ saint abẹ́ ń jẹ́ ní tẹ̀rù kó bóyá ẹ̀ ń ṣe insof insof kọ́ ló ń yẹn tó pẹ́ lómìnira sọ pé insof ni so ó balance ó balance so wọ́n máa jẹ́ sọ pé ó balance nídìí ohun tí ẹ́sìkò ti ní ọ̀rọ̀ kan lórí tó clear O ti ní ọ̀rọ̀ kan lórí tó clear kan wá sọ pé balance lápẹẹrẹ wọ́n ni wọ́n fẹ́ ṣọdún orò ọwọ́ aládùúgbò yẹn lè wọ́n wà ọwọ́ ní kẹ dáwó àwọn mùsùlùmí ọ̀kọ̀tẹ́ wájọ wà ń bẹ̀ wá ní àwọn náà wọ́n kọ mùsùlùmí náà wọ́n ń lè ṣe ni pé àwọn oníbáyín kópa ń bẹ̀ o àwọn oní àtẹ́ǹdì o

ṣẹ́rẹ́gbẹ̀ títàn ṣe kò sí jàmá àwọn ọ̀gá àzàyẹ́ ń pàtà àwọn èdè tí náà wọ̀n ní wá ṣùgbọ́n àwọn adáwọ́ ẹ fún wọ́n lẹ̀ àwọn ti ṣe kan náà náà ìbówó náà fẹ́ fi ṣe láwọn ọkọ̀ kéjì bá sọ pé iṣẹ́ iṣẹ́ yẹn ò dá o pé ẹ fẹ́ dáwó yẹn náà burú ni o àwọn mẹ́wàá kẹnu bọ̀ wọ́n pé á kí ló dé àwọn iléeṣẹ́ tó ṣe balance wọ́n wà láàrin méjì ẹ̀yin gbogbo kan tí ti lé jù ẹlẹ́wàá ẹ̀tún náà dáwó kí ló àwọn tó tún dáwó ẹ̀tún kẹnu bọ̀ wọ́n ẹ̀dẹ̀ fún wọ́n lẹ̀ ọmọ ya wa mùsùlùmí ni wọn a fẹ́ kí wọ́n máa burú tí wọ́n dáwó sí yẹn ni píntẹ́ dáwó sí à tọ́lọ̀ nǹkan o ẹ ti ṣègbé lárugẹ fún nǹkan míì tó yàtọ̀ sí tọ́lọ̀ pátápátá lórí dáadáa àti lórí ìpáyà ọlọ́run ẹ má ẹ̀và láyé ẹ má ẹ̀và láyé ṣèkún lọ́wọ́ fáwọn èèyàn lórí ní tẹ́bá ti rí pé ẹ̀ṣẹ̀ ní kíní ẹ̀sìn wa aláwẹ̀ kò bẹ́sìn wa mú àti ìgbẹ́rùgbọ́n rí sọ́lọ́ gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú tó yàtọ̀ sí sọ́lọ́ ẹ má ṣèkún lọ́wọ́ fáwọn èèyàn lórí ẹ̀ iṣẹ́ ń bẹ̀ ẹ má kí wọn bí tó bá ti ń palẹ̀ rẹ̀ mọ́tọ́ ń ṣe lọ́wọ́ o ẹ̀rẹ̀kọ́ àìsàn ẹ máa ẹ̀bà sọ bẹ́ẹ̀ o <laughs> mùsùlùmí ní òmọ tó yẹ lẹ́ni kó mú àsàbí tí ò yẹ àwọn ẹ̀ṣọ́ tí wọ́n mọ́jú lóòrù mọ́jú ilẹ̀ mọ́ ẹwà kí wọn ọ̀ ah, nílì láti kí wọn ní rírú yẹn tó bá pé ni wọ́n ṣe lánàá ní ìlú ọmọ ni wọ́n bí

ọlọ́wọ́ bá wá ṣí ọmọ inú ọmọ rí a rẹ̀ ṣe lọmọ tó wáyé wá ṣe rí ọlọ́wọ́ fún ara rẹ̀ bá wá dárí rẹ̀ síbi dáadáa tagbára ọlọ́run dáadáa tí a fi máa ń di ẹni tọ́lọ́wọ́ bá fẹ́ràn tí a fi máa ń di ẹni rí tó ti fi máa bẹ́ẹ̀ ṣe máa ṣàmí ṣùgbọ́n máa rókè lẹ́mí rẹ̀ pé àfáà yìí àfáà yìí fi sáà sọ kọ́kọ́ máa jẹ́ mùsùlùmí ní ọ ṣùgbọ́n ẹ̀mọ̀ pé ń tẹ́ ń bẹ lọ́rùn pé kọ́lọ̀ ń ṣí ọmọ ẹ̀ tọ́nà bá ti ṣe lẹ́mọ rí tó ti ṣe lẹ́mọ rí ẹ̀hẹ́n tó dẹ̀ tóbi náà dẹ̀ ti ṣàmì lórí ẹ̀ so àwa ju àjọ alẹ́ àti sọ fọ́lọ́run ọlọ́run ló kúkú mọ tó jẹ́ nǹkan rí tó máa dáadọ́ ọmọ ẹ̀ sí táwa dẹ̀ mọ̀ pé tó dájú ni pé sísun tọ́lọ́run bá dá kìí ṣèlànà rí àwa ti mọ̀ bẹ́ẹ̀ àdẹ̀sàdúrà fún ẹ kó fajá bá ṣe gbàdúrà wa kalẹ̀ yẹn tó bá pẹ́rú àdúrà ẹ̀ lòun náà bá ṣe fún agbàtà bá bí ma a ṣàmì jẹ náà <laughs> kẹyẹ ní ìgbà àwọn onílé ṣerú ẹ̀ àwọn máa ń ní gọ́ọ̀tì láti sọ àwọn ọ̀rọ̀ tó le gan sí láì ní bẹ̀rù <laughs> kọ́lọ́ lè dandan yín kó máa fọ́ ọkọ̀ ọmọ lọ́wọ́ ọmọ jésù lélẹ̀ àmọ́ mi ẹ má dá wàhálà lẹ̀ ẹlẹ́hàálẹ̀ ń pẹ̀lú ọmọ jésù ń tó ń láyà gan ṣùgbọ́n àwọn alásìkì máa ń sá fún kó máa dìrí pé kó máa bínú kó máa gbé tọparí jẹ́ kí n tún fi òṣùgbò ṣe àdúrà yẹn fún kìlómẹ́tọ̀dì sí sps kò ní ṣe kò ní lè bá mi fà á tó bá fẹ́ máa tó náà bá fẹ́ sọ́dá àwàdà pé àfà àtàtà ìṣe yíwa àtàtà wà ń ṣe gbọmọgbọm bẹ́ẹ̀ ṣe ń rìpítì ẹ̀tẹ́ ń ṣe bó ti sọ kọ́kọ́ ní ìsìn tó mọ́ ń ṣọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ́nà ní lórí <laughs> ẹ̀kúnkún láwọ́lẹ̀ náà kúnkún wọn ti ewé ah, a ní kọ́lọ̀ ń ṣe ni ọmọ rí àbí kí ló wọ̀nyí kọ́lọ̀ ń ṣe ọmọ rí náà ni gbogbo ohun tó máa ṣe láyé tó fi máa di ẹni tọ́lọ̀wọ̀n bá jọ́ lóṣù ní kọ́lọ̀ ń kó bá wa darí ẹ̀ láti ṣe àbí ẹ̀fẹ́ yẹn ni ah, mo fẹ́ ohun tá ń sọ̀rọ̀ fún náà nìyẹn <laughs> kọ́lọ̀ má jẹ́ kí èṣù lu ọmọ yìí láyé kọ́lọ̀ tàbí ṣe wá ti ráyẹ̀ lórí ọmọ ọmọ ẹ̀ oníṣẹ́ ẹ̀sìn ẹ̀sìn ọlọ́run ló máa ṣe so gbogbo ẹjá kọ gbogbo àwọn mẹ́tọ̀dù yìí ká máa pláyẹ̀ láàfin máa ní ìrígbè láàrin àwọn èèyàn láwùjọ wa so bí ìrànà máa ti dúró ní ojúmọ́ tóní àbẹ̀lọ́run fún àwọn àti àwọn aya àtàwọn ọmọ àtàwọn ọkọ gbogbo alátòkè délẹ̀ inú ilé wa ìdílé àlàáfíà ní tí wọ́n lọ́n kó jọ kó bọ́ wa ṣe albarka tó pọ̀ ọlọ́run jọ fi sínú ìṣẹ̀mí wa ń bẹ ọlọ́run nínú àánú rẹ̀ àtijọ́ kan rẹ̀ má fi àwa àti àwọn ọmọ àtọkọ àtaya wa má fi wálẹ̀ fún ṣẹ̀tọ́n má jẹ́ kí èrò ń gbà ọ̀tá èròkèrò ọ̀tá tí wọ́n rò lé wa lórí pírípọ̀tà máa tún máa ro dáadáa síyàn ń gbà mí ẹ̀rẹ́gbùn bó sọ ọ̀tá tún máa ro èrò orí síyàn ń gbà mí ṣùgbọ́n ó lè má mú kó ṣẹlẹ̀ ṣùgbọ́n kó máa ro pé bóyá ó dà kó tún ti ṣẹ̀ṣẹ̀ kọ́ lé kan ni ṣàgbọ́n ti ṣẹ̀ṣẹ̀ gbogbo tó ń ròyìn pé àtúntì ní dáadáa àtúntì ní dáadáa ṣòtí láàdé fún táàtì nìkan tó ti ń ti ní kọ́lọ̀ ń jẹ́ kó jẹ́ tiwa ṣùgbọ́n èrò burúkú tó tà ń rò ní pé kí nǹkan ṣe wá kó kó kó gbogbo eléyìí àwọn ni kí wọ́n ní kó má jẹ́ wa òun náà ní kó jọ jẹ́ kó mọ́ wa láwọn tá a mọ̀rí àtàwọn tá a mọ̀rí lọ́kùnrin lóbìnrin wọn àlàáfíà tó péye ọlọ́njọ́ mọ́ṣàbá wa ṣe fún wọn àlàáfíà tó dọ̀rẹ́ ọlọ́nbá ọlọ́njọ́ mọ́ṣàbá ṣe fún wọn tó bá ń jẹ tó ń mú nírọ̀rùn ṣùgbọ́n tẹ́ pé òun ronú pé òun tó wọ́n ẹjọ́ kọ́ ló ń jẹ ta ti àárọ̀ àti tọ̀sán kò bára wọn kò tó oúnjẹ àárọ̀ jẹ ó sì dàgó mọ́kànlá kò tètò kó ń yọ tọ̀sán kìtàdẹ́gan tó yọ kẹtó rí tó mọ́ra wọn ago mẹ́wàá alẹ́ máa ń fẹ́ lù tó yẹ kẹ́ ti jẹ before Maghrib àbí tó yẹ kẹ́ jẹ immediately after Maghrib gbogbo campaign yẹn ni wọ́n wá mú wá tó bá rẹ̀ tó wà ní dógbélá rẹ̀ wà á mọ̀ pé wàláhì ọlọ́run ṣoore fún wa o torí ìdí ìyàgbé ọlọ́run fún gbọ́n tó wà nínú àárẹ̀ kọ̀nà kó jọ ọ́ kó bá fún àwọn náà ní àlàáfíà tó péye kó dẹ̀jọ́ kó má fi àárẹ̀ di ẹnìkankan náà mọ́lẹ̀ tẹ́ẹ̀bá ti wá ń gbọ́ pé nìkan wà ní dìbòlá rẹ̀ wọ́n ní di ìrànlọ́wọ́ fún ẹni àmà náwọ́ sẹ́ni náà láti máa fi sọ fọ́lọ́n pé ọlọ́n jọba mi owó sàn wá wọ́lá pé mi náà ṣe dáadáa sí i má jẹ́ kí àárẹ̀ má yẹ kó ṣe mí náà ní ẹni tí a máa fi ń bẹ ọlọ́run nìyẹn ọlọ́n jọ má fa àárẹ̀ ṣe mí náà ẹni tó ń ṣe mí mí náà kánú ẹ̀ èmi náà dẹ̀ ti ràn ọlọ́ pẹ̀lú tí mo ní ọlọ́n jẹ́ mo bẹ má fa àárẹ̀ ṣe mí o so torí di èyí ó ṣe lọ́nà tí bùkátà wa kẹnu tó ní kálukú náà ní bùkátà rẹ̀ kẹnu tọrùn wọ ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ náà wà tún rọra pa àwọn kankan mara lọ́dọ̀ tiẹ̀ wà tún náǹfààní àti kọjú sí tẹni tí tiẹ̀ lágbára lọ́wọ́ pẹ́pẹ́ bùkátà tiẹ̀ ṣe kẹ́ni ẹ̀wọ́ ṣe ń lọ sọ́tún lọ sóṣù ṣe ń já mara wọn tó fi ń ra bùkátà yẹn gbọ́ ohun ò lè lọ tó kò lè lọ òsì tó fi máa gbọ́ bùkátà tàwọn ọmọ tìyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n béèrè fún àdótì èmi àti àbíọ́lọ̀ pàkójọ kò má ṣàlùwá ní irinṣẹ́ dáadáa fún àwọn èèyàn láyé أقول ما تسمعون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته